الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه، أقوى ìbéèrè nínú àwọn nǹkan tí ó lágbára púpọ̀ o ní kí àwọn èèyàn máa béèrè béèrè lọ́wọ́ ẹni tí ó jẹ́ talibul ilmi ẹni tí a ń bi ní béèrè huwa yuwaqqi'u عن رب العالمين كأنه يوقع عن رب العالمين بيبا تي ó ń ṣe alágàta láàrin Allah subhanahu wa ta'ala àti àwọn ẹ̀dá ni ọbẹ̀ Allah subhanahu wa ta'ala kó tọ́ àwọn wa sọ́nà tí ó sì fi mímọ̀ kò fi yé wa ìbéèrè tí oníbéèrè béèrè ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ ó dá ìyàwó ní okòwò kí ọkọ wá sọ wípé gbogbo bukata tí ó bá jẹ́ ti ìyàwó àbí bukata míì náà orí okòwò yìí ni ó ti ma mú almuslimuna ala shurutihim mùsùlùmí bẹ lórí májẹ̀mú àti àjọsọ tó bá ń bẹ láàrin wa a fi ojú méjì àbí mẹ́ta wo ìbéèrè yìí àkọ́kọ́ nú ẹ̀ ó lè jẹ́ wípé àjọsọ ń bẹ láàrin ọkọ àtìyàwó tí ọkọ sọ wípé nínú àwọn okòwò tí mo ní máa mójútó eléyìí èmi ọkọ èmi ni mo ní okòwò yìí gbogbo tó bá ti jọ mọ́ nù lé pátá èrè tá a bá rí ń bẹ̀ ibẹ̀ ni a ó ti máa mú ìyàwó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó ń gba owó oṣù àbí gẹ́gẹ́ bí alájọpawọ́pọ̀ ṣòwò tí òun náà gẹ́gẹ́ bí alámòjútó tí wọ́n jọ ń pín èrè tó bá wáyé báyìí kò sí láìsí ń bẹ̀ torí pé ọkọ ló kulẹ̀ ní bísínẹ́sì yẹn ó lè ní gbogbo tó bá ti ní bùkátà mọ́ mu níbẹ̀ torípọ̀kọ náà ló ní owó tó fi dá okòwò yẹn sílẹ̀ ó máa ń ṣẹlẹ̀ nígbà míì ní abẹ́ òwò ṣíṣe àbí dídá okòwò sílẹ̀ èèyàn lè ní àwọn okòwò bíi mẹ́ta bíi mẹ́rin kéèyàn sọ pé okòwò eléyìí gbogbo tó bá jọ mọ́ ẹ̀kọ́ àwọn ọmọ pátá ibẹ̀ ní kẹ́ẹ̀tì mọ́ mówé okòwò eléyìí tó bá jọ mọ́ nǹkan báyìí ibẹ̀ ní kẹ́ẹ̀tì mọ́ mú ó lè wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pé ọkọ fi okòwò yẹn sọrí obìnrin yẹn pé ìwọ ló ní kò kí ọkọ ó máa sọ fún obìnrin náà kó máa gbọ́ bùkátà tara re ní àbí tinule, tara re tí mo sọ yẹn ó pín sọ́nà méjì àwọn àlùfòkúkù kan bẹ àlùwájíbà ọ̀ràn yẹn ló jẹ́ fọkùnrin kó gbọ́ lórí ìyàwó ẹ̀ àwọn lérí ọkùnrin ṣùgbọ́n tọkùnrin bá ṣe é àwọn ojúṣe tó jọ̀ràn èèyàn ọkọ̀ ò sọ pé kíyàwó máa gbọ́ nínú okòwò yìí ṣùgbọ́n tí obìnrin yìí bá mú owó fún rẹ̀ bọ́yá ó ní bùkátà sí nǹkan kan tí nǹkan yẹn ọkọ lérí lè sọ pé ṣe lọ mú bẹ́ẹ̀ kò sí láìsí bẹ́ẹ̀ àmọ́ èyí tó èèyàn lérí obìnrin yẹn yóò jẹ yóò ọkọ ògbúdọ̀ sọ wípé kó lọ máa mu nínú bísínẹ̀sì rẹ̀ yẹn tí ọkọ bá sọ pé kó mu níbẹ̀ ọkọ gbúdọ̀ fi ahọ́n yíyá kó fi sọ wípé yá mi máa dá padà fún ọ so eléyìí bó ṣe kórè nìyẹn ṣùgbọ́n ká wá sọ pé mo ti dá olókòwò ìwọ ni kó mọ kíta fún rẹ eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam hádà wallahu a'lam náà ìbéèrè lẹ́ẹ̀kejì ọkọ oníyàwó méjì ó dáwọn ìyàwó méjèèjì lókòwò okòwò ìyàwó kan ìyẹn ṣe dáadáa ìyàwó kejì ṣe dáadáa ọkọ wa bẹ̀rẹ̀ sí fún ìyàwó kejì ní owó tó ti máa wọkọ̀ àti àwọn nǹkan ní ìlú ló bá fẹ́ ṣé tí ọkọ ṣe yìí délé ìṣe déédéé láàrin lọ́kọ̀láyà nígbà tó yẹ pé ìyàwó bísíǹsì ẹ̀ ṣe dáadáa tó ń bá béèrè á ní ṣe bí eh, bísíǹsì ẹ̀ ṣe dáadáa tó ní ṣe ẹ̀ ṣe dáadáa ní orí fún ní àwọn ẹ̀ṣin tí ó ṣe lè ṣe déédéé gẹ́gẹ́ bí òbí tí ìbámu ti rè. àkọ́kọ́ dídá ìyàwó ní okòwò àbúrò ọkọ̀ wo irú okòwò wo ni. ìpìlẹ̀ fún obìnrin àwọn ojúṣe tí Allah subhanahu wa ta'ala tó làbọ̀ àwọn obìnrin lọ́rùn ó ní kí wọ́n mójútó inú ilé ọkọ wọn àti àwọn ọmọ wọn ìyẹn ni àkọ́kọ́ àwọn èyí tó kù ó tẹ̀lé tí ọkọ bá dáyàwó ẹ̀ ní okòwò okòwò yẹn kò gbúdọ̀ gba ojúṣe ìpìlẹ̀ lọ́wọ́ obìnrin náà anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati ó wá bá débi pé wal mar'atu ra'iya wa hiya mas'ulatun an bayti zawjiha wa fi riwayatin wal mar'atu ra'iyatu an bayti zawjiha wa waladiha obìnrin tó wà lẹ́ẹ̀dì ọkọ ọlọ́run yóò bí léèrè nípa ilé ọkọ rẹ̀ eléyìí ni almuhimmatu al'awwaliya primary assignment àkọ́kọ́ ni ṣùgbọ́n lè kò tako pé obìnrin lè ṣòwò kò tako pé obìnrin lè ní ọ̀nà tí owó fi wọlé pẹ̀lú ìkúnlọ́wọ́ ọkọ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ìgbìyànjú káàrin àwọn obìnrin yẹn lọ́wọ́ lọ́nà tí okòwò tá a dá wọn yẹn tí kò fi ní pa primary àtẹni tí wọn lọ́wọ́ tí ò ní palára eléyìí jẹ́ ojúṣe ọkọ tó dá wọn lókòwò ẹlẹ́ẹ̀kejì a kò gbúdọ̀ fi ọmọ wé ọmọ ẹni tí ó fẹ́ obìnrin méjì ó ṣe é ṣe kíkan mọ̀ nípa owó ju kejì lọ ó ṣe é ṣe mọ́ pé tí ẹnìkan tà ó yá ó sì ní ọ̀yàyà ọjà ju ẹnìkejì lọ tó a kò gbúdọ̀ rò pé túláàsì gbogbo ẹ̀ gbúdọ̀ rí dọ́gbandọ́gba ẹni títí ẹ̀ tọ́lọ̀ ń ṣe gbàláàyè fún tó ń tà tó sì ń rí owó alhamdulilayi alhamdu kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni kejì tí òun tà tí kò yọ ọ́lẹ̀ tó bá ní kò mọ tún fi owó wọkọ̀ lọ èyí tó fẹ́ jẹ́ èrè fún náà ni yóò f'ogbo ẹ̀ wọkọ̀ tán ìwọ́n sì ní alhamdulilayi ọlọ́run ti ṣàánú ẹ lórí abala yẹn ní tí ọkọ ń ṣe ohun ni wọ́n ń pè ní déédéé torí pé ti ń jẹ́ déédéé òun ni tí oníkàlùkù bá ní bùkátà sí tí ní tó lè ran òwò rẹ yẹn lọ́wọ́ béèrè lọ́wọ́ ọkọ mọ̀nà ṣùgbọ́n ibi tí ọlọ́run ti gbàdúrà rẹ ṣèṣe bí ẹni pé ọlọ́run ti gbàdúrà ṣe lérè ìmọ̀ fún ẹni ẹni owó tó fi wọkọ̀ lọ ọkọ ń láti lè jẹ́ kí òwò tiẹ̀ náà kó gbé pẹ́lẹ̀ ni torí pé tó bá ń fi owó wọkọ̀ lọ ó súnmọ́ kó jẹ́ pé gbogbo àwọn tó yẹ kó jẹ́ profit ẹ̀ pátá ni ó bá ọkọ̀ yẹn lọ ọlọ́run sì ti kún wọn lọ́wọ́ lórí abala eléyìí torí pé ọkọ̀ ti ní kápítà tó fún oníkálukú kápítà yẹn dẹ̀ ní kì í ṣe dandan kó jẹ́ kan náà nípa adédé nìyẹn torí pé ẹni tó fẹ́ máa ta nǹkan kan ìdí èèyàn fẹ́ máa ta ni ó dìtámì èlò ní kápítà tó oníkálukú bẹ̀rẹ̀ business mi ń bẹ twenty thousand naira ó ti tó ní capital business mi sì ń bẹ two million gan kò tí kò tí bẹ̀rẹ̀ rẹ̀ nǹkan ní kálukú bẹ́ẹ̀ ṣe ni ó dìtámì iye téèyàn ó fún oníkálukú kò jẹ́ dandan kó ṣe dọ́gbandọ́gba torí pé àfọkànsùn ọkọ ni wípé ó bẹ̀rẹ̀ fún àwọn kí wọ́n sì kéré rẹ̀ so ní tọkọ yẹn ń ṣe kì í ṣe pé ó ṣàkóso déédéé náà ni tó ń ṣe yẹn ìtí wọn náà bá tún ní ìdí torí pé yóò ràn wọ́n lọ́wọ́ lórí tó ń ṣe tó gbé lọ́wọ́ ọkọ̀ ó lè má jẹ́ owó ọkọ̀ ó lè jẹ́ nǹkan mi àádá wọn lọ́wọ́ àyè. náà oníbèrè bèrè wípé lóòótọ́ ọkọ ni aláṣẹ nínú ilé ṣùgbọ́n ṣé gbogbo àṣẹ náà ni ọkọ yóò máa pa ni nínú gbígbé ilé ó yẹ kíyàwó náà ní ọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ lágbègbè rẹ̀. nínú ilé ìdáná oúnjẹ tí a ń pè ọkọ ó máa sọ pé bó ṣe fẹ́ bórí kò rẹ̀ nígbà kéèyàn sọ nǹkan ní ìtúpapò léyìn ṣé ìsìlámù ṣe sọ náà nìyí. kí ló ọlọ́run pé ọkọ òun mọ oúnjẹ dá torí pé téèyàn bá mọ̀ nǹkan oúnjẹ èèyàn ní dá sí ọ̀rọ̀ abẹ́ẹ̀kọ́ tó ọkọ yẹn òun náà ní nípa dídáná lóbìnrin sọ pé mọ́fàtà sí ṣe ilé ìníkọ̀ òfìsì alìmọ̀yí ìbéèrè lórí wípé ṣé ọkọ náà ló ní gbogbo àṣẹ bẹ́ẹ̀ làṣẹ́kà fìdáì kò sí iye méjì mẹ́ àmọ́ ǹjẹ́ obìnrin náà lè dá sọ̀rọ̀ inú ilé bẹ́ẹ̀ ni kódà nígbà míì bẹ ọ̀rọ̀ obìnrin gan ó lè tẹ̀wọ̀n ju ojú tọkùnrin fi wo lọ ìyàtọ̀ ń bẹ láàrin àṣẹ àti ẹjẹ́ kájọ wò wo kí ni ká ṣe ìmọ̀ràn gbogbo ala má wa lálẹ́ mú wa kódà kí ọkọ má sọ nǹkan kí ìyàwó kan pé bí mo ṣe ro kíní yìí o ẹjẹ́ ká ṣe báyìí o kọ́kọ́ ronú sí tẹ̀lé ìyàwó rẹ̀ wí anabi sallallahu alayhi wa wa sallam anabi gbọ́rọ̀ sí ìyàwó musalama ó gbọ́ sí lẹ́nu nígbà fọdẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àṣẹ pé báyìí láti ṣe ọwọ́ ọkọ Allah subhanahu wa ta'ala ló fi sí àmọ́ tí a jọ kọ ẹjẹ́ a máa ran àwọn ìyàwó wa lọ́wọ́ kódà obìnrin ní kí tó yẹ kó lè lé sọ di ẹni tí kò lè dára mọ tó dà fún mọ́ ọmọ tá a bínú mi èèyàn ò ní kó ṣe nǹkan kan fún ìwọ náà ronú gbogbo àwọn obìnrin tàṣẹ ìyàwó ta fẹ́ sínú ilé èyàn àti tó bìnrin gbà níbi pé báwo ni wọ́n ṣe rò pé ká ṣe ara pé ar-rijālu qawwāmūna 'alā an-nisā' òun náà ẹ ti fi pé ìwọ náà wo bóun ní ká ṣe ṣe tó náà bá mú tiẹ̀ wá ìgbà míì bẹ́ẹ̀ kí gbogbo tó mú náà ni ò wọlé ó kà á mẹ́ǹdì ẹni ó fi tiẹ̀ náà kù ṣùgbà míì sì ń bẹ tiẹ̀ yẹn gẹ́gẹ́ lódìdí náà lè yóò tẹ̀

ọwọ́ rẹ̀ ni ó wà ìgbà míì sì ló súnmọ́ pé pé owó ti ìyàwó gan ni ó pọ̀ jù nínú àkáǹtì ṣùgbọ́n ìyàwó ò ní ní atm card lọ́wọ́ ọwọ́ ọkọ ni ó ṣe fún mi òun ni ó kàn máa wùdó owó bó ṣe wù rárá ẹ jẹ́ kóbìnrin náà dá nǹkan ní fúnra wọn àwọn tí a lè ṣe háṣírù wọn min haqqi tasarruf àwọn náà ni àtẹ̀fì ẹni tó bá jẹ́ dìbìrìn ẹni tó bá ti ya wèrè awùlì màtú ẹni tó lè gbé kò mọ tó ń ṣe irú àwọn ẹni yìí tán bá fi gbogbo ìlú ní dúkìá wọn ò nígbà láàyè láti ṣe bó ṣe wù wọ́n àwa láàmà sọ pé ó fẹ́ raṣọ hmm, ẹfun láṣọ yìí ó yẹ sanwó lápẹjú ẹni sì wèrè lé lówó kọ́lọ̀ kó ṣe wọn bẹ̀ because ó ti ní property kó tó di pórí ẹ̀ yìí ó wá lóun fẹ́ ra ọkọ̀ ẹ̀ ní jòrà ẹ̀ mẹ́jọ rà ẹ̀yin lẹ́ mọ̀ nǹkan tó ní ìṣòwò ọmọ nǹkan tó ṣeun láǹfààní wọ́n ó nínú fíkì wọ́n ní hujra min haqqi tasarruf bẹ́ẹ̀ náà ni tẹ̀sí dìgẹ̀rẹ̀ ṣùgbọ́n obìnrin yẹn ṣe wèrè obìnrin yẹn ṣe dìgẹ̀rẹ̀ obìnrin ní ráìtì lérí tó bá ṣe pé òun lòun ní ó ní ráìtì ownership ó lè dá nǹkan ní fún rẹ̀ ó sì ní ráìtì láti lè control pé èmi ni mo ní nǹkan yìí fúnra ní ìtọ́wà ní Islam ni tó bá wá di pé joint account lẹ́jọ́jọ́ ń lò bá a open account tiẹ̀ kó fi owó rẹ̀ síbẹ̀ ìwọ náà ní account tiẹ̀ máa fi owó tiẹ̀ síbẹ̀ torí pé nígbà míì ń bẹ obìnrin ti mọ ó ti mọ wọ́ọ̀sì ọkùnrin economically kò lè yẹ kó rí bẹ́ẹ̀ hundred percent ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo pẹ̀lú nature bọ́lá ń ṣe dá obìnrin o lè sọ fún obìnrin pé ten thousand naira ló ní nígbà tí ẹ fẹ́ lọ sùn lálẹ́ yóò ní ẹmú gbogbo ẹ̀wà ọlọ́run ṣe ọba láàánú ká tó jí ọlọ́run ṣe gbogbo 10,000 yẹn kòkó lè lọ́wọ́ bó o ṣe ń ti mọ́sídì dé mo fẹ́ rọ sọ fún ikẹ́ tó lọ mo gbàgbé ni a ní ìdí 5,000 kan láàárọ̀ yìí báyìí obìnrin ní ṣe làákàrẹ̀ pé ṣé bó o ti bá mú 10,000 lánàá ọkùnrin bá tún kọ ọ́ bá pò ó tún fún five thousand pọ́pùlì ò ní bèrè bẹ́ẹ̀ sọ pé kò ní bèrè o kí a máa fún wọn yẹn ibi tí yìí rẹ wà nìyẹn tí a bá lọ ń lo joint account ó mọ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó mọ tó o ní kó làtọ́ bá dámọ̀ràn pé o tiẹ̀ fẹ́ ṣe ìyàwó kejì ẹ̀ẹ́n sílẹ̀ ní ìyàwó kejì àdáwò ni ọkùnrin kó gbogbo ọsọ bẹ́ẹ̀ fún yìí ìgbè kí ló ní tùkọ́ ó ti mọ ọwọ́ fẹ́ kóníkàlùkù ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn obìnrin gbà bí wọ́n tún máa ń sọ fọ́kọ wípé tí ẹ̀rọ wọn táwa bá ní àwa la ní ṣùgbọ́n tí ẹ yẹn àjọjọ ni rárá o rárá àjọ ni o àjọ ni èyí tó bá jẹ́ pé mo fẹ́ fún ọ màá fún ọ ṣùgbọ́n pé àjọ ni ni àjọjọ ni ilé ẹ̀sìn mọ̀ wípé nípa ọ̀rọ̀ ogún pínpín nínú Islam bí ọkọ bá jáde láyé ìyàwó òjogún ọkọ ẹ̀ tíyàwó náà bá jáde láyé ọkọ òjògùn ẹ̀ báyìí pé joint account náà jọ ń lò ta ló ni ogún ta ló ní ilé ta ló ní property ó tako ìpìlẹ̀ ẹ̀kọ́ Islam àti àgbẹ̀nìvọ́m àṣẹ̀rí àti alìsìlámìyà ó tako jébéjébé kí oníkálukú ní tiẹ̀ lọ́tọ̀ kódà ò lè máa bá fowó sí kó fún máa bá fowó sí àkáǹtì ẹ̀ kó o dẹ̀ mọ́ sọ pé mo bu ọ ìwọ lónìí ṣùgbọ́n kóníkàlùkù ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yorùbá bọ̀ wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ̀ ní kí ni o tọmọ làálà wallahu a'lam. náà mo ń gbé ní ilé three bedroom flat eléyìí tí mo ń san three hundred thousand naira lórí ẹ̀ lọ́dọọdún ìyàwó mi wá sọ wípé ilé tá à ń gbé yìí ó fi ìlú standard òun ó bá fúnra ẹ̀ lọ gba two bedroom flat tó san eight hundred and fifty thousand. ó san owó ọdún kan lẹ́yìn ìgbà tí àwọn ọdún ọdún kan yìí tán ó bá wá bá wọn pé ìwọ ọkọ ní o orí alọ́sọ ilé oúnjẹ ní agbára fún o pé owó náà ló bẹ̀rẹ̀ ṣàlàyé fún tẹ́lẹ̀ ló yẹ kó ń ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله ààrí wípé tẹ́ ríru ìbéèrè yìí òkè láti mú àwọn kankan tí ń ṣẹlẹ̀ kó tó dé ìbìtọ́rọ̀ yẹn dé báwo ni obìnrin ó ṣe mú owó lápò ààrẹ tó lọ gbalé ọkọ̀ òfọwọ́sí ó rẹ̀ lọ gba ilé yẹn in tó dájú ní pé bó ṣe lọ gba ilé yẹn gbà tó bá ti fọ ojú ọkọ mọ́ra ọkọ náà ó ti lọ mọ gbá mbẹ̀ ìdí nìyẹn tó fi láyà àti lè sọ wípé owó ilé ti tán o ẹ̀tún wá sàn mí torí kò náà lọ ń sùn bẹ̀ tó bá ti jẹ́ pé ìwọ náà ń lọ ń sun ibẹ̀ ìyẹn ni jẹ̀líìlú wípé jẹ̀líìlú ni mo wà àfakọ̀ ẹ̀rí ni wípé ìwọ náà fara mọ́ ní tó ṣe ọlọ́run yóò bọ̀ láti rí tó ti yé ṣe ìgbìyànjú kó bá san owó ọdún kan yẹ tó ti yé báyìí dípò náà lọ ń súnbẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ó jẹ́ ọkọ bimanel kelma ọlọ́ni asinu hunna min haitu sekantum ibi tọkọ ń gbé tọkọ ẹni ń gbé lèyàn gbé bó bá tiẹ̀ ní kọ́ máa gbé bí ọ̀tọ̀ òun náà ló sanwó ibi tó ọ̀tọ̀ náà òun náà ló ti bẹ̀ tó látara àdéré láti ní ọ̀rọ̀ yẹn ti wọ́ látilẹ̀ kò í ṣe tuntun kéèyàn gba three bedroom flat ní three hundred thousand kéèyàn ó sì gba èrúùmù gan ní one million ó dìpẹ́ǹdì lórí location àti ibi tí ilé kọ̀ọ̀kan bá wà three bedroom flat ó ṣe é fewé mà fún oníyàwó kan àti ọmọ kan àmì oníyàwó kan àtọkọ kan tọmọ òsìsí ìpọ̀ púpọ̀ ó ṣe é fi owó mọ̀ obìnrin yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé túbẹ̀ bedroom flat ló tún lọ gbà ó tún kéré sí sọ́yẹ́rì pé in tó fẹ́ fún àyọ̀ kò ọkọ yẹn mi náà torí pé nínú táwọn obìnrin máa ń lò lẹ́gbẹ́ mi lè bá yẹn gbé papọ̀ ṣùgbọ́n tó bá ọkọ jó gba ibòmí yẹn fún ọ ṣùgbọ́n wá tó súnmọ́ ni kì í ṣe kọ́kọ́ fara mọ́ nǹkan yẹn láti lẹ̀ pé ká má padà wàá sọ mí lẹ́nu obìnrin mi sì mọ ibi tó máa ń fa orí ọkọ mára bó ṣe fà á lórí mára tó pọ̀n tó fi ọjà tó fi sí ọkọ ọmọ bó náà ṣe lọ ń sùn bẹ̀ so ọ̀sán owó yẹn náà ló ti yé ọlọ́run yóò máa jẹ́ èrè àìgbọ́ràn àti àìjọkọdélẹ̀ kọ́lọ́kùn jàǹdùn àwọn láàá ṣùgbọ́n tóbìnrin yẹn ṣe kù díẹ̀ káàkiri wọ́n èmi àti ìyàwó mi àti ìrẹ̀fẹ́ ra wa ní gbogbo ìgbà lálàyé láti kí májà láwọn á sì tún láti àgbo mẹ́sàn-án títí di àgbo mẹ́fà èyí ilẹ̀ yìí ní odò mára dúró kí ni kí n ṣe. ìjẹ́sìn ni kò ṣe náà ni ó ṣe àwọn òmùn. نسأل الله سلامة والعافية ó dàbí ẹ̀rín ní wọ́lá kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín ní tí ẹlòmíì ń rún nínú ilé kò ṣe é sọ ẹlòmíì ó máa sọ lọ́kùnrin pé wọ́lá àgbàdo òun fẹ́yàwó òun máa ń ìyàwó òun ni pé ẹ nínú ṣẹ̀ríà Islam tí èèyàn ò lẹ́sẹ̀ tí èèyàn bá rèèpù ìyàwó ẹ̀ mo ní ó tún gba láadáa torí pé nínú òfin ayé nínú constitution wa wọ́n sì ágì rẹ̀ dọ̀la ṣé a lè sọ pé ọkùnrin àwọn tó bá jẹ́ lọ́yà barista àti tí mo sọ yóò yọ ẹnu ò sì kò lórí ẹnu constitution ṣé a lè sọ wípé ọkọ rèpù ìyàwó ẹ̀ a ti mọ̀ pé ẹni tó lọ rèpù obìnrin kan sì ó ní bíyà nínú òfin abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ọkọ níyàwó gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ pé ọkọ òun rèpù òun òfin yẹn nílẹ̀ yorùbá wa ń bí wọ́n fẹ́ gbà wọlé ṣùgbọ́n ní north dọ̀la kò sí tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá náà sì ẹnu òsì kò lérí ẹ̀ pé nínú òfin ayé gan sí ẹ̀mí sọ wípé ó rè pẹ̀ ṣùgbọ́n nu ṣẹ̀ríà ṣẹ̀ríà ní ká mọ̀ pé àtòun àtàbẹ̀rẹ̀ ń ṣé wọ́n máa ń sọ wípé ẹni tó ní yàrá ọwọ́ ajálẹ̀kùn ó sọ kọ́kọ́rọ́ nù ọwọ́ ajálẹ̀kùn wọlé tí wọ́n máa ń pè lólè simple analogy ni irú èso le ṣùgbọ́n ní tí èso ń lómi yàrá tó wá lọ já lẹ̀kùn yẹn kí ni wọ́n pò ń tó wá sọ fún wọn pé ẹ tún lọ sí lọ́ọ̀sù ẹ lọ tú yẹn wo yẹ kí ìsìláàfù wà mẹ́ o ẹ tún lọ iṣẹ́ lérí ẹ̀ tó alimuhim obìnrin tí kí ló ń lọ́kọ fún tó bá mọ̀ pé òní ní time òní ráyè fọkọ kò yẹ kó ṣèyàwó àti rí ẹni tó bi ànábì sallallahu alaihi sọ ojúṣe fún ó dúró ànábì kò torí ẹ̀ bàjẹ́ sallallahu alaihi wasallam sókè wà báyìí ní tóbìnrin yẹn ń ṣe nǹkan tó burú jáì ó lè ti ọkùnrin yẹn lọ síbi zìnà ó sì lè ti lọ síbi ìyapa àṣẹ ọlọ́run however tí nǹkan kan al-awamil wala nadrusu al-hawadith tí nǹkan bá ṣẹlẹ̀ a ò ń wo ohun tó ṣẹlẹ̀ yẹn gan what are the factors tó ṣe é ṣe kó wà responsible sí nǹkan yẹn irú ọ̀rọ̀ yẹn bá ṣe sọ yẹn àmọ̀ pé a ah, kí ló ṣe obìnrin yẹn ẹ ká wò ní pé kí ni àwọn tó lè fà á àwọn nǹkan tó lè fà á pọ̀ obìnrin yẹn lè wà psychologically imbalance láti jẹ́ tán ti ṣe nìkan ẹ̀ yóò bá ti bọ̀ wọ́n ní inú dúndùn ní moriya so kí wọ́n lè má jẹ́ pọ̀jẹ́ àbíbọ́sẹ̀ wípé níjọ́ tó kọ́kọ́ wọlé kò ẹ̀sírẹ́ǹsì pé ọkùnrin súnmọ́ ìyàrí ìwọ tó ti gbéyàwó wọlé náà ìwọ náà ti níyàwó kan rí òní ẹ̀sírẹ́ǹsì kan the first impression tó kọ́kọ́ ní nípa ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó ìnira lórí sí ó sì já sí ìnira fún ẹ̀rí pé nínú ẹ̀mí ẹ̀ níjọ́ tó bá tún wọlé àyà rẹ̀ ó tún já ọkùnrin sí gbé lálẹ́ torí pọ́pùnrin ni ó padà máa béèrè tó dá kí làwọn èèyàn wá ń ṣe jìnnà sí òun ẹ̀jọ́ ìṣẹ́ sí ìnira ló ń jẹ́ fún o lè jẹ́ bẹ́ẹ̀ irú ọkọ yẹn ó ní ìdìbẹ́yà kí wọ́n káńsẹ̀lẹ̀ kan bá sọ̀rọ̀ torí wípé ìbálòpọ̀ nígbà míì kàkà tó yẹ kó jẹ́ ìgbádùn ó lè jẹ́ ìnira fóbìnrin ẹ̀rù máa bá yóò sì máa gbìyànjú àti sá nǹkan bẹ́ẹ̀ a tún lè wọ abala bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta a ò gbúdọ̀ rúlẹ̀ a ò àlìjínú wọ̀ṣẹ̀yàtì mọ́sùlùjín obìnrin mi yóò sì ti pinnu pé tó bá lè má rì tó ṣe nìkan àbáyé owó mọ̀ dára gbogbo ohun tí ẹni tó fẹ̀yìn yóò fi lè jáde ńlé làwọn ò mọ̀ ẹjẹ́ ó ṣe nínú ohun tí ẹni yóò sì lè fi lè ní pé kó mọ̀ fún ẹni yẹn láàyè àfi súnmọ́ ìyẹn náà ní arọ́p wọn á lò fọkùnrin ó lè jẹ́ sihir ó dẹ̀ lè jẹ́ àlùjẹ̀nu ló rọ̀lù kọ́lọ̀ ń kó ṣọ́ wa ń bẹ̀ so àtàwọn reasons mi factors mi lè wà so káwọ́ kọ́ gbo àwọn what are the factors tó lè fà á ìmí ìsì ń bẹ̀ẹ́ pé solution rẹ̀ ó lè jẹ́ medical approach òun lálò ìmí ìbẹ̀ spiritual approach lálò ìmí ìbẹ̀ psychological approach ní kí ara rẹ̀ ó fi balẹ̀ tí ó fi gbádùn kódà ìgbà míì ń bẹ gan-an èyàn tó lè lo approach míì ọkàn decide pé ọ̀dà mo fẹ́ ṣe sáníyàwó èyí máa ń ṣe aláàrẹ obìnrin gbà mí o sọ rẹ́ni tó ní kò sáyé òun <laughs> ààyè rẹpẹtẹ ó wà wà ìní ìgbẹ́dẹ́ ó fi ṣe ka ní wà wà tó irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn bùkátà kan jókòó kí wọ́n wò kán kánsẹ́lì wọn kán jọ wòye sí nǹkan yẹn ká tó gbé ìdájọ́ lé irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lérí ṣùgbọ́n a bá ní ká sọ irú nǹkan bẹ́ẹ̀ kò tí ọkọ̀ tí èèyàn fẹ́ bá jẹ́ ní tí kò ń ṣe ojúṣe ẹ̀ nínú ilé kò náà ní àwọn ìyàwó àtàwọn mọ́lẹ̀ ti bá tọ́ àti ṣe alàgbàta láti bá tọ́ síbẹ̀síbẹ̀ ìwà àìmáfẹ́ ṣiṣẹ́ àìmáfọ̀ yàrá sí nǹkan náà ni lóṣù yìí kí ni sábà ṣe lórí ìkan àkọ́kọ́ a máa ṣàdúrà fún un kí Allah kó bá wa tún ṣe bó tilẹ̀ jẹ́ wípé tí àwọn obìnrin bá ń bèèrè àwọn ìbéèrè báyìí nígbà míì a máa dáa kéèyàn gbọ́ tẹnu pé orúkọ gbogbo wa òun náà ni alábòsí aláìṣedéédé ẹ̀rọ tó bá tiẹ̀ tó wá níyàwó míì tó níyàwó méjì mẹ́ta bó ṣe ẹ̀ẹ̀kan láàrin ọdún kan ọkùnrin ẹ̀ abá mú kúrò bẹ̀ bóyá tó bá pé mẹ́rin ní kòkòrò yóò tó kúrò bẹ̀ tó wá kà tó àgbúdọ̀ gbára lé ọ̀rọ̀ tó bìnrin sọ ní àfìmíà nípa pé ọkọ ọmọ wà responsible nǹkan bí nǹkan ti jẹ responsibility kọjọ́nà yẹn lórí ọkọ tí obìnrin ó sì fẹ́ ṣe kí ni o tí ó fẹ́ làbọ̀ lọ́rùn pé dandan ọkọ gbúdọ̀ ṣe ọkọ ọ̀dọ̀ mọ̀ sọ pé ìyẹn ń sọ̀rọ̀ yẹn lórí ṣùgbọ́n ẹni ká gbà á bíbélì yẹn ṣe wá ọkùnrin ní ń bẹ bẹ́ẹ̀ wọláì ó jẹ́ tí wọ́n bà yẹn ní jẹ́ láàrin àwa tí a ń pè àpèmọ́ra súnà bóò lè yòó ṣe níwà responsible láti kéèkì àyàwó yẹn ẹmọ́jì ó yà yín lẹ́nu ẹnìkan lo nìkọ́p níjọ́ tí mo rẹ́ni tí ń lo nìkọ́p ní ibi àwọn bricklayer àwọn new site tí wọ́n máa ń ṣe kankéré tí wọ́n máa ń ṣe ṣe dẹ́kì ni wọ́n ń pè àti tí wọ́n máa ń pè dẹ́kì tí wọ́n máa ń ru yẹ̀pẹ̀ tí wọ́n máa ń ṣe kíní ẹni yẹn lo nìkọ́p kò wá lè yọ nìkan ọ̀bẹ ẹ̀kọ́ fún máa rú kíyàn yóò àwọn kọlọ change yóò wọ uncompleted duty kan wà bẹ́ẹ̀ yóò lọ múra yóò àmọ́ra ọdún tó bá wá ṣe tán yóò wà padà ẹni ẹ wá ń sọ wípé ẹni tí mo rí yẹn ẹlẹ́ àlẹ́ o kò bẹ́ẹ̀ ìgbà tó parí iṣẹ́ ẹni yẹn ló lọ múra ó sàwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ lóòótọ́ tí ọlá rẹ̀ kó àwọn ilé ìta sì ń ṣe akànfọwọ́ ara wa lérí náà ní nínú mọ́sálásí ṣẹ̀dá kọmitì kànfọwọ́ ara wa lérí ni wọ́n gbìyànjú ṣẹ̀dá ọmọlá ọ̀kẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ tí ò bá tí dọ̀sán bá sọ̀rọ̀ tí ò gbọ́ kẹ́gbẹ́ lọ sí kọ́ọ̀tù adájọ́ ò lè dájọ́ ṣé kán fira wọn lẹ̀ ni àbí kí wọ́n jẹ́ nípa gbogbo ọmọ ṣe nǹkan báyìí kódà wọ́n lè wáṣẹ́ fún un ṣùgbọ́n táwọn ní ìṣẹ̀lẹ̀ akọ̀t kí ni ojúṣe àwọn àfáà àtàwọn ìmọ̀ àbáwọn tó súnmọ́ ẹni yẹn fẹ́ẹ́ pé kò níṣẹ́ ni ẹ̀ràn lọ́wọ́ kábà wá iṣẹ́ tó ti wà báyìí káàsì mọ́ fi lọ́rùn lẹ̀ ká máa pàkíyèsí ẹ̀ pé tó ti ra nǹkan lọ lọ́bàwọn ìyàwó ẹ̀ tó ti ṣe nǹkan báyìí bóyá Allah subhanahu wa ta'ala ó lè yí padà sí dáadáa ṣùgbọ́n nǹkan yẹn ó tó ní tí obìnrin máa torí ẹ̀ fọkọ́lẹ̀ ó tó ṣùgbọ́n ìrúgbà wá láti lè sọ wípé kó lọ fi ọkọ lẹ̀ ó ti níbi ọmọ bíi mẹ́rin tó bá fi ọkọ lẹ̀ ta ni ó fẹ́ nínú yín ìbéèrè ni ta ni ó fẹ́ bábá ti ẹ̀fẹ́ gan ẹlòmí ò ìwọ ni mo fẹ́ òṣó ráwọn ọmọ mẹ́rẹ̀ ẹni yẹn nìfẹ́ ní wọn o omi ló wà nínú ìdá àyàfi káyà máa fún níṣòro ìgbé bó ṣe fàyàdà kó dẹ̀ máa bẹ ọlọ́run ọlọ́run bá yé padà bá yí ọkọ̀ náà padà sí dáadáa fọlọ́ọ̀ àyè. kí fẹ́ ó jẹ́ àwọn tó wà lára àwọn tó máa kọ̀m̀plé fún ọ̀pọ̀ ẹ̀ wípé jáde ilé ìjáde nìyí ń ṣe lọ́lọ́pọ̀ láyà ó ń afẹ́kẹ̀ẹ́ àti jíjẹ àti sí eléyìí náà jọ ti àkọ́kọ́ ẹni tó ń jáde ni àbẹ́ni tó ń wọlé àbẹ́ni pẹ̀láì háì gbogbo èyí tó rí ó jẹ́ káfà àti mẹ́rin ìsìnà àyàbìtà àmọ́ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá kó jíjẹ múmu àwọn èèyàn kan sábẹ́ wa ìyàwó ni àbọ́mọ tí a wá ń dùn wọn ní ẹ̀tọ́ wọn wọ̀nyí nítorí ó máa ṣe ó bá máa jáde ó wọlé jòkó kí wọ́n pe ọkọ yẹn kí wọ́n ti bá wí lórí tó ń ṣe kó jáwọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí òtún sí yẹn sìn àánú tí obìnrin yẹn ó fi ẹjọ́ ọkọ yẹn sọ àwọn tó lè bá ọkọ yẹn sọ̀rọ̀ kàn sì pe àkíyèsí ọkọ yẹn gbígbé tó ń ṣe yẹn ó kù dé ẹ̀ka tó tó ti wà báyìí ìdí ń ṣe tí ò dára rárá ẹ̀ṣẹ̀ ni tí ó bá wá le púpọ̀ àwọn tó ń jáde tó ń wọlé yẹn náà wọ́n sá láwọn tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ tí ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu bó iwa náà rírú orí oko ikúnlẹ̀ kó tó lọ gbin ẹ̀pà sí ẹni tó ti mọ̀ wípé bí ẹyẹ ni jíjáde òun náà lọ lọ́fẹ́ gbogbo nǹkan ẹ̀rẹ̀ yẹn máa ń kè so ibà ń wó bẹ́ẹ̀ sọ̀rọ̀ wó sì pàkíyèsí ó kọ̀ ìfọlọ́kan láyà pẹ̀lú mi nígbà tí n bá ti ìgbéko lóyún ìmọ̀ tí n bá fẹ́ láti fẹ́ràn kò lẹ́nu kò gbà kí ni Islam sọ sí بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله الأصل فيما يقتديه العقد الصحيح هو الاستمتاع استمتاع الرجل بصاحبها بصاحبه ìgbà ń pè ní ìtakókò ìdí akudu sọ̀hí téèyàn bá ti lè ní akudu lórí obìnrin kan tí bàbá rẹ̀ sọ wípé mo so ìdí ọmọ mi obìnrin yìí fún ọ lámarin tí wọn náà dẹ̀ mo gbà á ti di mi tí akudu sọ̀hí tó bá ti fẹsẹ̀ múlẹ̀ kò sí mọ́débẹ̀ láàrin ẹ̀yin méjèèjì má mọ̀wọ́ débí kò sí láàrin yín awọ́rọ̀ a ní tún mọ̀gàlábọ̀ a ní awọ́rọ̀ tún gẹ́rù mọ̀gàlábọ̀ a tún ní àzínà ọlọ́run pa obìnrin láti kó máa bo zínà rẹ̀ fún àwọn àjáni ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ maharimu ẹ̀ wọ́n lè rí zínà owó rẹ̀ títí kì í ṣe òwò tó lágbára a ní kó bò fún gbogbo àwọn àjáni ṣùgbọ́n àwọn maharimu ẹ̀ wọ́n lè rí kí ni bí orun rẹ̀ orí rẹ̀ àwọn maharimu ẹ̀ maharamu ẹ̀ wọ́n lè rí àmọ́ awratun mugallaba o náà ni láti ìdodo obìnrin dé ojú orúnkún ẹ̀ bàbá tó bí ìyá tó bí wọn kò lè rí ẹnìkan ṣoṣo ló lè rí oní àlọ́kọ̀ ẹ̀ ìyàwó náà lè rí ti ọkọ ẹ̀ ọkọ náà lè rí ti ìyàwó ẹ̀ nígbà ńgbọ́nìyàn bá ti sọ ìdù rí obìnrin tó di ìyàwó èèyàn kò sí ń kò sí láàrin gbogbo nǹkan tó bá fẹ́ jẹ̀gbádùn lára rẹ̀ o lẹ́tọ̀ọ́ ẹ̀ nítorí wọn náà bá fẹ́ jẹ̀gbádùn lára rẹ̀ o lẹ́tọ̀ọ́ rẹ̀ lókùrú gbà tí nǹkan yẹn ò ti sí nínú dáná bí kọ̀kọ̀ wa sallallahu alayhi wa wa sallam kí ìyàwó fẹnu kú ọkọ lẹ́nu nínú súnà ló wà kódà ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì máa ń ṣe púpọ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ kódà ànábì wà nú àwẹ̀ ànábì ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ànábì ṣàlùwàlá ànábì ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú tó ń tèèyàn bá fà níyàn ẹ̀sìn ṣe téèyàn gba aládá lọ́dọ̀ ọlọ́run irúfẹ́ ọkọ nígbà tó bá fẹ́ fi kékeré o tó bá fẹ́ máa fi ọ́ sí é tí ó ti yé ẹ̀hẹ̀ ní yorùbá ti wá lọ́sùn ìyẹn bá fẹ́ fi ọ́ sí é tó ó yọ̀ dá o tó ti yé báyìí bẹ́ẹ̀ náà ni ìwọ ìyàwó náà ṣe rí lọ́dọ̀ ọkọ rẹ ọlọ́ni nìta ukum harsun lakum fa'tu harsakum ẹnìṣù àwọn ìyàwó yìí yẹn oko yìí ẹwọ́ bẹ̀ bó bá ṣe wù yín bó tilẹ̀ jẹ́ pé so wà mí hádà lè mú tẹ́lẹ̀ lérí ibẹ̀ yẹn ni mo ti wá fẹ́ mú jáde wípé o lè fẹ́ gbẹ́nu sọ́kọ lẹ́nu kọ́kọ́ mọ́ gbà nígbà tẹnu ẹ bá rùn sọ́hí tó bá sì dọ́dọ̀ ìyàwó mi yóò kì sí yẹn so ẹ ká tún fojú ìyẹn náà tún wò ó obìnrin mi ń bẹ òkun ni bọ́lá ń bẹ̀ ṣe dá wa ọlọ́run dá ẹ̀mí wa ànáṣu tẹ̀mí ìlú ilà tẹ̀zẹ́yìn ni wà tẹ̀jẹ́ mùí ẹ̀mí máa ń fà síbi kéèyàn ó tún nǹkan ṣe ẹ̀mí máa ń fẹ́ràn rẹ̀ gbàtọ́lọ́n sọ̀rọ̀ nípa ìmán ọlọ́run ọba ní ọlọ́run ọba gbogbo hababa ilaykumul ìmán wa zayyanahu fi qulubikum ìmán nìkan ti pé ó ti rẹwà ọlọ́run tún lo wa zayyana so àtẹ̀síìn wa tazayyun kóbìnrin máa tún ara ṣe a máa jẹ́ kọ́kọ́ ọkọ kó fà má ẹni tọkùnrin fẹ́ fẹnu kò lẹ́nu ó fẹ́ sùn lálẹ́ ó jẹ wa, o mẹ́wà ó jẹ ẹ̀wà tó ti gbogbo ẹ sí kò tún wá búrọ̀ṣì rárá bó ṣe lọ sùn náà ọkọ̀ wá sùn wá ń gbẹ́nu bọ̀ bọ́kọ̀ yẹn lọ́wọ́ gan yóò torí pé òórùn tí ó wà ń tó wà tó wá wáyé pé abala obìnrin tó lóyún sínú ìgbàláyé ń bẹ nínú súnà èyàn lè súnmọ́ obìnrin tó lóyún yejus ó lẹ́tọ̀ kódà mẹ́díkálì ó dáa púpọ̀ fún obìnrin tó lóyún sínú so àwọn ọkùnrin ká gbìyànjú láti máa súnmọ́ àwọn ìyàwó wa kódà tí wọ́n bá wà ní àsìkò tí wọ́n lóyún ó wá lẹ́kọ̀ọ́ ọkùnrin ní ò mọ́ lọ gbẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ní ìrírí ìjẹ́ èèyàn bá ti mọ̀ èyí dàgbà rẹ̀ ó sì ṣe pé onígbìyàwó rẹ̀ yẹn náà kọ bó ṣe lè súnmọ́ obìnrin tó bá lóyún tó gbọ́dọ̀ níbi tó bá lóyún tán ikùn yẹn fẹ́ẹ́ sọ̀kalẹ̀ ẹlẹ̀ tí bá rìn lọ ẹ̀rọ ti mọ ọkùnrin ẹgbẹ́ ah, kó máa tẹ ọmọ fọ́ tó ó lè jẹ́ káwọn nǹkan ti ń ṣẹlẹ̀ nìyẹn tó irú ìdílé yẹn kí wọ́n gbìyànjú láti kánsẹ̀lì ọkọ yẹn torí tíyàwó náà sí yẹn ní tó dáa ni tí wọ́n sì gbà ládàá lọ́dọ̀ ọlọ́run tí ó bá ti di páwọn nǹkan yẹn ti ń kúrò láàrin ọkọ láya wàhálà ti dé nìyẹn o bí ọkọ àtìyàwó kan bá ń jà sígbà yẹn pọ̀ ní táwọn àgbàlagbà kọ máa ń béèrè pé ẹ sì ń súnmọ́ra yín gbà ẹ mọ́ dàá lánàá ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ kàfẹ́ máa dà a bá kọ̀ fún àwọn ọkọ̀ wa tó bá fẹ́ súnmọ́ wa. Èèyàn gẹ̀ẹ́sì ọmọ kékeré lọ́wọ́, èèyàn kọ̀ fún ọkọ̀ láti súnmọ́ nígbà tó tọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n látara ìsúnmọ́ èmi bá dé lọ́kọ̀ bá tó ń kọ̀ pé pé àdúró sí òṣèlú lónìí kí ni kíyàwó ṣe lórí lọ́rọ̀ ìlà ìlú ìgbésẹ̀lẹ̀. alhamdulillah wa salatu wa salam ala rasulillah a rí pé a tún máa dá wa padà sí ìpìlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ta ló fẹ́ fẹ́ irú ọkọ wo irú ọkùnrin wo ló fẹ́ fẹ́ irú obìnrin wo ló fẹ́ fi ṣèyàwó ìyàwó lóyún ọkọ wọn tún béèrè pé bóun ṣe lóyún ta ló súnmọ́ tí wọ́n náà ìyẹn ṣàfihàn níbi tọ́rọ̀ yí ọkọ yẹn tó yé mọ́ Islam ò lòdì sí kí a fi ìlànà ní ìfẹ́ sọ pé fètò torí kó ti ní ìtumọ̀ ká fi ìlànà sí bí a ṣe ń bímọ ṣùgbọ́n aláfínú ìpìlẹ̀ ní pé tẹ̀sẹ̀wọ̀jú ni wàdúdẹ̀lúwàlúùd obìnrin tí ó bímọ gáfẹ́ torípò obìnrin ní ń bẹ ọ̀rẹ́ wa kan gbà tó fẹ́ fẹ́yàwó ẹni tó fẹ́ fẹ́ yẹn nọ́ọ̀sì ni nígbà tó tó ń wọlé ẹ̀ tó pa kó ń bímọ pọ̀ wọ́n á tó olóhùn o ọmọ méjì péré ló fẹ́ bí ọ̀rẹ́ wa ní pé ọ̀ òun wípé ọgbọ́n wọ́n bí ma kìíní wọ́n bí kejì àbá àríwá kò tí ìdúró náà ah, ní pé àmọ̀bẹ̀ náà náà ní ọlọ́ọ̀ni máa jẹ́ ojú o méjì náà ló bí kò bí mi méjì kọ́kọ́ tó wá ronú pé ó mà lè jẹ́ pé ó ti dọ́gbọ́n sí ọjọ́ ti lọ kò sí ẹ̀lẹ́ ronú pé yóò bímọ ọ̀kan má so tẹ̀fẹ́ wọ́jú ni wọ́jú alùwalù obìnrin tí yóò bímọ ní ká fi ṣe ìyàwó àmọ́ èèyàn lè èèyàn lè space space lè wà obìnrin ó ń bímọ tán ọmọ yẹn ò sí ju ọmọ oṣù mẹ́ta lọ olúbi ti ti dúró àkọ́kọ́ náà ká kọ̀nsídà ilé ọmọ yẹn torí pé tó bẹ̀rẹ̀ bá bímọ ilé ọmọ yẹn ò ní tètè padà sí bó ṣe wà náà àsìkò tí ilé ọmọ ń sinmi lọ́wọ́ ó tún ti gbà ìbí ìtúdúró kí la fẹ́ ṣe tòyán lè ní làákàyè pé afẹ́ space díẹ̀ díẹ̀ àmọ́ tẹ́ bá gbìyànjú ẹ̀ tọ́lọ̀ ń bá ní kó ṣe ni o kó dúró kó sí nǹkan téèyàn fẹ́ ṣe Allah subhanahu wa ta'ala ló máa àsìkò tó ọmọ kọ̀ọ̀kan ó ṣe o tí ó wà ayé ló sì mọ tó torí ọmọ kọ̀ọ̀kan tó ti wà báyìí ká fi ọmọ yẹn ó mọ ó jẹ tóun ò rí o irúfẹ́ ọkọ bẹ́ẹ̀ ẹni mo wá ìyàwó rẹ tó ń gbọ́mọ lọ́wọ́ ìwọ ló ń súnmọ́ o ó yẹ kó fílẹ̀ kó mọ́ súnmọ́ gbà yẹn tó bá wóyún nígbà súnmọ́ tọ́lọ̀ ní kó ọkùnrin yóò òun òun èé òun èé òun èé gbà sí lára òun ti kí lọ́kàn ọlọ́run pẹ̀lú yìí bọ́ọ̀ bá ti ó parí èyí ní ó ṣe fẹ́rẹ̀ òun náà ni ó lọ dúró ya àgbà fọ́lọ̀ pé ẹ̀dá bí ọgbọ́n ṣùgbọ́n tọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ìyákùnbí amọ̀rán káàní mọ̀ fọ́lá so òkúrò ọkùnrin bẹ́ẹ̀ kó gbà fọ́lọ̀ ìwọ ló gúgún súnmọ́ ọlọ́run sì máa ṣe bíbí yẹn yóò máa ṣe nírọ́ tí àwa bá wà ní kọ̀ǹdíṣàn báyẹn wọ́n ní di extra care lọ́dọ̀ àwọn ọkọ ọmọ ò tí ju oṣù méjì lóyún ti lóyún mi kọkùnrin mọ̀ ọkùnrin lọ́wọ́ bẹ̀rẹ̀ láti di nǹkan jíjẹ àwọn oúnjẹ tí ó máa jẹ́ ẹ̀rí pé nǹkan méjì ní ṣe ó ń fọmọ lọ́mú èyí tó ń bẹ nínú yẹn náà ó tún tààpù àwọn nǹkan kan lára ẹ̀ ó gbúdọ̀ jẹ nǹkan tó dáa kìí ṣe pé ó jẹ bàláàrọ̀ ó mu gààrí lọ́sàn ó tún dá ilé ó tún jẹ fùfú ọwọ́ ní òní pé varieties ó wà ẹ̀bà ẹ ló bẹ̀rẹ̀ rẹ̀ fùfú fi ló bẹ̀rẹ̀ yìí gààrí gí ló bẹ̀rẹ̀ nǹkan náà ní gbogbo ẹ̀ so ẹ̀jẹ̀ náà ni gbogbo ẹ̀jẹ̀ so irú obìnrin bẹ́ẹ̀ kóró ń jẹ gidi jẹ kakùn lọ́wọ́ kádẹ̀ hàn lọ́wọ́ kádẹ̀ wò làwà. náà ní ìparí ó lè gbé àgọ́ ọ̀rọ̀ ìparí láti ọ̀rọ̀ ẹ̀sìn obìnrin kan béèrè pé ṣé kò yẹ kí ọkọ sọ fún ìyàwó tó ń fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ nìyẹn. náà ṣé ìbéèrè yẹn afẹ́ mọ ìdájọ́ ẹ̀sìn lórí rẹ̀ àbí afẹ́ mọ àṣà tí a bá ní ká wò ó nínú ìdájọ́ ẹ̀sìn nínú májẹ̀mú téèyàn fi máa níyàwó kejì ìsìndánù àìhúlá ìhúlá èmi ò tí ìdápàdé nínú gbogbo tí wàá fi kíw pé o gbúdọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ ìyàwó kò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mọ́jẹ̀mú yìí lálàáfíà ìgbéyàwó yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọlọ́ni wà á ṣòro hunna bil ma'ruf ẹ má bá àwọn ìyàwó yín lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní pé ń bọ́ta yín lò wà á ṣòro hunna bil ma'ruf ìsán olùkẹ́yìn ni kìí ṣe ìsìnzán ó ìfọ́ọ̀mù ẹ̀ ni ó sọ fún kìí ṣe pé ó ń gba ẹ̀dà tó bá ìfọ́ọ̀mù si pé òun fẹ́ sí ìyàwó ìyàwó yẹn lè béèrè pé irú ta lè fẹ́fẹ́ irú ẹni ìyàwó yẹn lè advise ẹ̀ pé à ẹ̀ bá mọ̀tì ẹ̀ ṣe báyìí ẹ̀ ṣe báyìí bá ṣe báyìí ọkùnrin ò tí ìsìnkú bá wà ní ọ̀rọ̀ yẹn kéèyàn gbọ́ sí lẹ́nu ṣùgbọ́n ní wípé gbogbo tó ń sọ yẹn èèyàn ti rò ó ó sì ti ní áńsà lọ́dọ̀ èèyàn wà sọ wípé ìní álámù wà á ń ti láta àlàmìnà mo mọ tí mo ń ṣe ìwọ ni kò ká sọ fún wọn ní ìsàn òní àmọ́ òun dáadáa torí gbóbìnrin ní kò fi ṣèkà níjọ́ tó o ti sọ fún yẹn yẹn ni gbogbo àìsàn ayé ni ó ti máa ṣe ìwọ ni ó sì tún gbogbo kó bá o gbé lọ sí kò gbàgbà dùn má bí tirẹ̀ ti ráìsì nítorí kó gbọ́ pé ọkọ fẹ́ ṣe ìyàwó mi ó rí pé dáadáa náà lèèyàn ṣe fún tó bá sọ fún kó àwọn kan náà ni wọ́n wà kán lè àwọn ọmọ kankan lọ rí àwọn tẹ́ bá mọ̀ pé ó lè ti jú ìgbẹ́tọ̀ nǹkan ẹni ẹbí méjì kí ni tẹ́ẹ̀mọ́ yóò bá ti mọ bí yóò bá sọ fún yẹn wá sí máa ń sọ so lónìí kílẹ̀ kílẹ̀ ń sọ pé ẹ̀ka fara balẹ̀ tó ti so ọkọ̀ ìwọ náà àmọ́ ọ̀rọ̀ àmọ́ ṣẹ́jú pákópákó lẹ́gbẹ̀ẹ́ kan ò ní sọ̀rọ̀ kí wọ́n máa ṣe bí innocent so ẹlòmíì ń bẹ bí àwọn ṣe rí nìyẹn oníkálukú ló mọ̀lé ẹ̀ oníkálukú ló mọ̀lé ẹ̀ tó bá rí pé ìyàwó rẹ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe dáa kìí ṣe ẹni tó lè sọ fún jẹ́kẹ́tò ó parí tán jẹ́kẹ́tò ó parí tán torí pé tó bá lọ mọ̀ ètò yìí ò ní tùmọ̀ láíláí àmì nítorí ẹ̀ lọ́jọ́ múra mo pè wọ ọlọ́run tó ṣe pé láṣẹ rí kàlákì ó ní orogún as aluk bísmìkì àzọm annaka la sharika lak ó lórogún ẹjọ́ mi ló lórogún àdó àrẹ ò ní gbà lóò ẹmẹ́fù bínú irú ẹ̀ náà ṣẹlẹ̀ sọ́kùnrin àfáwa Abdullahi Abubakar radiyallahu anhu nígbàtí ó kù ta tó fẹ́ jáde ìyàwó rẹ̀ ń jẹ́ ó wá sọ fún ìyàwó rẹ̀ pé wọ ìyàwó mi tí mo bá kú mi ìfẹ́ kó lọ́kọ mi kí tó bá fẹ́ kí n ṣe fún ọ màá ṣe fún ọ ó wá gbé òbítíbitì ásàrò yìí ń bẹnu mùsọ́nà fún náà àbíṣẹ́ ìbá ó gbé òbítíbitì owó fún tẹ̀fà ọkùnrin náà mọ́ ní gẹ́rà ní bá kú ní ìfẹ́kọ̀ọ́ fẹ́ nìkàkà ó bá gbé òbítíbitì owó ó fún ìgbà tó jáde láyé àbọ̀wá Umar bin ah, kọ́lọ́n kó bá yọnu sí wọn wọ́n bá ránṣẹ́ sí pé wò ní wò ní lọ́kọ ní ọwọ́ ni à ntọ́kọ̀ òun sọ ntọ́kọ̀ òun sọ ntọ́kọ̀ òun sọ ntọ́kọ̀ òun sọ nílé fún ọmọ òní gbé èló náà gbé fún ọ kì í bá dá owó yẹn padà fún fámìlì ẹ̀ àfọ́ ọmọ rẹ̀ bá tó ìgbé ẹ̀ ọba di ìyàwó àfọ́ ọmọ rẹ̀ nìkọ̀tọ̀ ẹ̀ rí pé bó ṣe gbà nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin mi ṣe rí àdúrà ti ṣe yẹn náà ó kàn ṣe mẹ́rin aláwọ̀ kúkú ní gba àdúrà náà insha Allah ta'ala tó ti yé <laughs> torí pé kádùn àyẹ̀mọ́ gbà náà ní oore fúnfẹ́ obìnrin bẹ́ẹ̀ so ìsáànù ni tó o bá sọ fún ìsáànù ló ṣe fún torí pé o mọ̀ pé tó bá gbọ́rọ̀ yẹn ó lè bọ́ sẹ́nu ọkọ̀ obìnrin kan lọ́yìn tó mẹ́ta la gbọ́ wípé lọ́ọ̀yà ni wọ́n pè torí pọ́kà gbọ́ pé ọkọ òun bẹ́ẹ̀ nìkan sọ ló dráìfù ló dráìfù ló ti lọ parẹ́ dànù sẹ́mi kẹ́tù wo bá sọ nǹkan yẹn fún un ó súnmọ́ tọ́lọ̀ bá ká dára ẹ̀ bẹ́ẹ̀ pé kó mi wà rẹ pé ó tètè máa ń fara ya ẹ má sọ fún ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ó tò tán ìmí sì ń bẹ dé wán báyìí ni ó ti gbọ́ kódà òun gan ni ó máa bá iṣẹ́ lọ lọ́rùn gan afá ẹni tó níyàwó kejì ẹni tó níyàwó kejì ọlọ́run mọ́sá àwọn ní tó wà kàdà tó látara àdé eléyìí bí ìyẹn ṣe jẹ́ nìyẹn ẹlòmíì ti ń bẹ kéèyàn sọ fún ìmí ti ń bẹ o lè mọ́ ṣàlàyé fún torí pé gbígbà yọ̀ǹda yẹn àbí sísọ fún kì í ṣe ṣọ́ọ̀tì bó ti wulẹ̀ kó mọ káwọ ọkùnrin náà káwá páyọ̀ ọlọ́run ká mọ̀ fi níníyàwó kejì mẹ́ta àbí mẹ́rin ká mọ̀ sọ di pàṣán pa fẹ́ bá ìyàwó kan wí pé ó rí ọ̀dà ìyàwó mi fẹ́ wọlé ojú ẹ̀ ó jà tí àwọn èèyàn bá lè wọlé ètò wà nílé ẹ̀ dára kò ní mọ̀ kankan ṣe mọ́ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́ wàsáùsù bí nìsàáì kọ̀ìrọ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn obìnrin lò ẹ dẹ̀ máa rí léèsì pẹ̀lú wọn pẹ̀lú àwọn peculiarity tọ́lọ̀ ń dá mọ́ wọn gbóbìnrin jẹ́ ọmọ 100 years ìjóbìnrin yẹn kò ní kúrò mẹ́wọ̀ ìjóbìnrin yẹn yóò wà mẹ́wọ̀ mọ́ pé ó ti dàgbà ó ti yẹ kó gbọ́n ẹ̀ẹ́dínníkà láà hakada khuliqna bí aláà ṣe dá wọn nìyẹn a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn a tún máa dára wọn a máa já mọ́la wọn o lè máa kí wọ́n ah, àṣàkẹ́ nìyẹn ìyá nìyẹn tí ó nù yóò máa dùn ọ máa já mọ́la rẹ̀ tí ó yóò máa dùn ó tó bá ṣe nǹkan kékeré ìyún appreciate ẹ̀ àṣàná aléyà wá ògbìyànjú ó tẹ̀ try ó ṣe dáadáa àtòrò oúnjẹ tó ṣe nígbà pé hundred percent oúnjẹ náà dá mo gbé ah mo ti jẹ oúnjẹ báyìí nígbà tí a wà kékeré lọ́dọ̀ ìyá wa tó máa dáná oúnjẹ kì yẹn máa dùn mọ́bìnrin inú gan-an yóò ní àkékeré lẹ́tún nìyẹn tó bá di ọ̀la ẹ̀sùn jẹ èyí tó tún jù yẹn lọ bọ́kùnrin ṣe máa gbádùn nù àbúrò ó ṣe ra máa gbádùn ọkàrà máa lọ̀tọ̀ mí yẹ ìwọ́n sáà